نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله سوانا نوكا النبي فيه بنا تفهمي ka ani lè bí yánà ìka òzèrè wọn ka ẹwà náà yẹ ẹnna ẹ na bi yẹ no deɛ wɔrɛ kɔ ara yi ahɛn tɔgɔ náà mi ade ɛsɛn a yɛ ahyɛ islam abraham wɔn abɛda ho bi mo yie bɛbɛ bi wɔn nso mo yie sallallahu alayhi wa sallam abadi wayan abana kaka bi esi ɔna ɛsɛ tɛgɛmɛ na ɔna ɛnyɛ ɛnyɛ mɛka àtọ́nà ọgbẹ́ náà kò wá mẹ́ wá ní lába wẹ́ẹ́ mẹ́ wá ní àti sọ́nà gbọ̀dọ̀ ni náà àti náà ní ìwé kí náà ní kíá ní ẹ̀sìn ìtòsí báyìí náà ìṣòro ìlú náà rí bẹ́ẹ̀lì ọ̀rọ̀ àbárí tíyà kàbán ẹ̀wọ́n ní ìwé rẹ̀ bẹ́ẹ̀ kan ní wọ́n tán láì kọ́ tó wọn sọ́nà láàrín àlẹ́ فلان الآجوري أبدا عليه رحمة الله بلا يمي أنا على أي تسان أنا إمام الشاطبين رحمه الله حكم ريكا إذا حدث في أمة البدع فشتم أصحابي فليظهر العالم إنه فمن لم يفعل عليه لعنة الله كالملائكة والناس أجمعين محمد صلى الله عليه وسلم ìdí àwọn bíbí ẹ̀ wọn nàbà láwọn ní ní ẹlẹ́rẹ́ ẹ̀nàlẹ́ mọ́ ní tó wọlé yìí sẹ́lẹ̀ láàrin sẹ́lẹ̀ ìdí àwọn kọ́rọ́ nàbà lẹ́ náà ẹ̀ka ẹ̀ ń lé ní sí ìlú tó lé yìí bọ́wọ̀ náà ẹ̀kẹ́ bọ́wọ̀ dáwọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àmì ẹ̀yìn àmì wàṣẹ́kùn àtàhàbì bọ́wọ̀ àmì kìí ti bẹ̀ fáájú àlékún kúrò inú mórí béèrè ìgbà ìyàrá máa báàbí àgbẹ̀bí ìgbà ní ẹ̀rọ ìjọ náà lọ́wọ́ ẹ̀hán mọ́ tábìlì yìí ìyá ọkà ẹ̀yán àmọ́ bí òtún kẹlẹ mẹ́nu àyẹ̀wò náà kó tóra wà lọ kẹlẹ ní ìlú náà ní bọ́ọ̀lù àyẹ̀wò náà kó àkàrà yẹn ní náà àkàrà yẹn ìfúlà àwọn ọmọ dáa fẹ́ ń wọlé ní tóbi níta ọmọ kò ní ìfúlà àwọn ọmọ ṣe ẹ̀rọ náà náà ẹ̀mẹ́ kura ẹ̀dá mẹ́ ẹ̀mẹ́ ẹ̀kẹ́ ẹ̀yìn ní islam àìkó kúkú kàkà fún ábí ti àmẹ́ǹkà ọ̀ẹ́kọ̀ ọ́ni sí èyí ìdáhùn ní àfìkà lánàfìlà àlẹ́ yìí ìyàbátà dé tí mo rí ìjẹun ti ọ̀nà ẹ̀yìn lánàfìlà àlẹ́ yìí bí òkú ká àwọn ni wọ́n sọ wọn. ọ̀kà pẹ̀lú ẹ̀mọ̀rọ̀ kúrá ní ìlànà ẹni tó nà náà ayé fọlọ́ òjò wàá ka ilé náà lọ́dí ọkọ̀ ká tẹ̀lé láti náà wà láti mú jẹ láti mú yín náà. ó ti sọ̀rọ̀ wọn náà ayé rẹ̀ náà ọ̀ká àbẹ́ ilé àbá wọn náà ń rẹ̀ jí ní bẹ́ẹ̀ ká dáhà ní sẹ́kẹ̀rẹ̀ àrọ̀ ọ̀dọ́ wọn yìí. nípa ìfọlá ń tayé ọmọ náà ní wọ́n kàlù. àbẹ́ náà ẹ̀kọ́ lọ́mà nìyí ọ̀ẹ́ka yìí bíbí náà náà ọ̀ẹ́ka náà sí àgbàdì náà sáájú ìjọba ìjọ akéwìtì bá aléyìn lànà tó wà ọkọ ẹgbẹ́ mọ wọn yìí tí wọn àbáwọ ẹni ẹgbẹ́ mọ yìí tí àbáwọ máma yẹn ó ti yọ jẹ wọn lọlá ìkà ẹgbẹ́ mọ wọn àbẹ kòrò yìí tẹ́lẹ̀ lẹ́nu jẹnna àdìmọyìn bí iná àbọyà òní tẹ àbẹwẹ gbẹgbẹgbẹ ẹ ọkọ wọn ti lọ sọlá ọmọ nǹkan yìí. àgbàwọ̀ yìí lé àrùn ẹ̀dá ayẹ̀ náà báyìí ọ̀rọ̀ àkúdọ̀kìtì ìlọ náà nù ìfọ̀ ẹ̀yẹ ní ẹ̀rọ kìtọ̀ láti ìfásì ìfún kan bẹ̀rẹ̀ kan náà kọ́tà là ọkọ̀ náà ní ọ̀nà ní òṣèlú òṣèlú ìfàyàrọ̀ ẹ̀jẹ̀ ní òṣèlú ṣèjánà ẹ̀nà ìfàfẹ́ ṣèjánà tó ní wọ́n ọlọ́ba àmẹ́ta ìṣàlá ìtàlá lọ́yà àtàwádìí ni yàkà yàkà ká jẹ́nà ọ̀ṣà tẹ̀lé ìṣàkùtù jáníà lọ́yà ìmẹ́nà ká bọ́ọ̀mà tó mẹ́ta tẹ̀lé ṣọ́ọ́dà ká rẹ̀ ọ́ mẹ́lẹ́dẹ́ mọ̀lá hàn. ọ̀gá wo ìkùrù ní ìdíyẹ máa ń bí yẹn mẹ́rin jọ̀wárì máa ń gbé ìtìjáná tẹ̀lé. ṣòro jákútà tẹ̀fàrí amma a zaura da ya ka ya ka a salatin fatiha yana ko sai jiya da kalma salatin fatiha ka bi jiya da kalma salatin fatiha da kai ko ni bi na ya ka da ne da kure yanka ita wannan ya salatin wata da yanka yan yi yan on ya ta salatin fatiha ka kan ka ní ìbéèrè náà ìdájọ́ ni wọ́n fẹ́ pa ẹni ẹ̀mí lóye. Ẹ̀rọ ẹ̀rọ nígbà tí ìpè tó hàn yín ka ọjọ́ mọ́lì sallallahu alaihi wasallam ní òkè Kùránì láàyè. Ṣé wọ́n ti Kùránì láàyè kẹ́nu? Lọ́ka, ọ̀sìn lẹ́nu kúlù ṣẹ́yìn ni wọ́n fi àdúgbò ẹ̀fà gbẹ̀ngẹ̀ àwọn ọmọ ìmọ̀ kòkòrò àná wọn. bẹ́ẹ̀ mo rí sàáyà kòkòrò àná lọ ìtọ́jú yìí máa ojú la ilé ní ọ̀rọ̀ bíkùn ọ̀dà tẹ̀tẹ̀bì ní dúnì yìí àwùjọ. kí àdúgbò náà ké tí yóò dé mo rí ètò yìí. àtàlù sẹ́yìn àtàlù rẹ̀ náà ọ̀rẹ́ don kan wani sallallahu alaihi wasallam ba ita na ke kiri ala wa inni utitu alqur'ana wa mithlahu ma'ahu sai kuma tabbata wa rayin eh ci qur'anin a ta sana yana ko qur'an da wuri ciya mun ta ta hal yin da nan mun qur'an ne ta umarika fa anzalna ilayka adh-dhikra لتبين للناس láàrín òbí ẹlẹ́yìn ṣùgbọ́n kan lè fi sánà ẹ àyíká máa yẹn lè tẹ́ ohun tó mọ̀ yìí. lórí ohun tó lọ́wọ́ sáwọn ìròyìn ká wọ́n ti túmọ̀ bí a ti ìlà ọ̀rà ṣáàpì ìwé ọ̀rà sọ́mẹ́tì ààrẹ yẹn. àgọ́ ìrẹ́ka ohun tó mọ̀ náà nọ́ka anáyé sí màná náà àbí ìbámu lórí ti ọ̀tá ìdòmọ̀ yìí rẹ̀. lórí ti ọ̀tá ìdòmọ̀ yìí rẹ̀ mo yàn máa ń ti sára kàáfẹ́ and bá àgbẹ̀mọ̀ dọ́kọ̀ọ́n nà àgbẹ̀mọ̀ kò èkó mo yìí kà á ka ẹ̀rọ kò mo yìí sẹ́ni dọ́ àkọ́ra ìfà ó kàdá àgbẹ̀mọ̀ kò mo yìí sọlá ọ̀dọ̀ sẹ́ni. ẹ̀rọ àbáyé ẹ̀nà ẹ̀ka àkọ́sálà àbáyé gbẹ̀ngbẹ̀ gbẹ̀ngbẹ̀ kíkà ẹ̀yẹ àjẹ́nà ẹgbẹ́ mo yìí bí ìka ẹ̀ hàn kanka ya mu gani ku àìsàn ìrẹsẹ̀ ìyá anára nẹ́pìlì ní ìmàjẹ́ àìsàn ọ̀rin ọba yìí ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ mi nínú ọ̀rọ̀ bá ìtọ́ ẹ̀kọ́ ìrọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ ìrẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ mi. ọ̀nà àmàlìsì ṣọ́ọ̀kọ́ bí àwọn ọmọdé wọn yìí ṣọ́ọ̀kọ́ ọ̀nà ìnáda ọ̀gá yìí àwọn akọ̀ọ̀nà kò tó dáhùn nìkú ó kọ́ بعض قوما مدير مدين أنا لما أنا أستعرف سين مريكا مدين ما نعيه أليو كان مدين شمولي أنا سين مريكا هاي مدين ما هاي نعيه كما أتا مدين شمولي أنا زاو ديان قوم أمي يا كائن كا لقد كان لكم في رسول الله سفية حسنة لمن كان يرجو الله اليوم القاهرة وذكر الله كثيرا ara yẹn ara yẹn ẹni àbí ìbẹ̀rẹ̀ tó mọ yìí alẹ́bíṣẹ́láṣẹ́ ọ̀sẹ̀láàm ó ti wá kí n hátànà ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ náà ìbẹ̀rẹ̀ náà ọ̀kọ̀ rọ̀ ọ̀nà àdúgbò náà lè ìbẹ̀rẹ̀ náà ká ọ̀rọ̀ gbọ́sùnà bá ìwà lọ́nà náà òmùrí kan náà ṣẹ́jú ìbọn tó mọ̀ kọ̀ sẹ́yìn báwọn náà lè rí hàmà. لمن كان يرنا كفاء جنة يرجو الله أي أتي كنا نجري مني أي نجري كنا تجنا تاهي ضربك واليوم الآخر أرى نكو بي من نرى أهل جدي أرى نكو بي من نرى في أرى أرى نكو بي من نرى لا لها دعونا الجنة ثم وذكر الله كثيرا هذا ما سمع مريره عبدا ملك عبدا ولكن انتم مريره alaihi salatu wa salam bí eré hama suna bíbí nínú àwọn ọ̀nà. Ọ̀gáwọ̀ ya kó mú ká àbáyìn ṣá àbáyò ká ọmọkọ̀ ẹ̀dọ́ ọ̀nà. Bí wà kí lè ka ọ̀nà bẹ́ẹ̀ ni. So bí eré náà náà ká yí tá máa ń wọ̀nyí. So ọmọkọ̀ ọ̀nà kan náà ní kí àbáyò yẹ ká ní ẹgbẹ́ tó ń wọ́n ṣe máa ṣe náà. ẹ̀ náà wọ́n gẹ́gẹ́ ìnáyìn.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 ya ayyuhal ladina amanu na hàn nínú ẹ̀kọ́ ọ̀kákọ́ ọ̀dọ́ omi fọ́lù aláìní ẹ̀rọ rẹ̀ nàá ọ̀tẹ́lùmọ́ àtúrùmọ́ yàrá mi sọ́lá náà mi ni bí a pẹ́ ha yà mi ẹ̀nà ẹ̀ka ọ̀tẹ́ Nam Imadu Bin أبو الفداء إسماعيل بن كثير عليه رحمة الله كثيرا نسأل الله أوكا قال البخاري من بخاري أوكا عليه رحمة الله قال أبو العالية من بعد ذلك في أبو العالية صلاة الله تعالى ثناؤه عليه عند الملائكة ọ̀rẹ́ta na kaka ẹ̀mẹ́rì àmàfẹ́ láti yẹn tí ẹ̀mẹ́rì nìyí. ọkà ọ̀nàrin ọ̀nà òwú àlẹ́yìn ọwọ́ ìjàmà ẹnu mọ̀rí ìgbàmọ̀ tí ó mọ̀rí ìdá màláìkà iná aka ní màláìkà ní ọ̀tá. ẹ ò gbọ́dọ̀ náà lẹ́sẹ̀ tìjú àrùn ọ̀dọ̀ ọ̀tá sọ́lọ́lá ọlẹ́yọ sọ́lọ́m sọ́lọ́lá ọlẹ́yọ sọ́lọ́m ọ̀dà àmọ́ aláhùn wàá ìwé orí bàbá àjò ni. Wọ̀sọ̀láàtì màláìka dùá sábà ọdún màláìka ní ẹ̀ láti náà ní ìyẹn tí wọ́n yìí àbúyọ̀rọ̀ ni. فقال ابن عباس عبد الله بن عباس حبر الأمة ترجمان القرآن رضي الله عنهما عبد الله بن عباس ni agane ha ni nao agane kun kun ni qur'an kun na fa blaz na ba fi yi ko da ko qur'an da ma bilan qur'an no no ni na de ni blaz na ba ka atmadin malakin na ne to mo ni oka yusalluna yubarrikuna hakaza دنيا فالبركة قياد دبيع ايك البركة انت مولين الله عليه وسلم اتحيك دين نوم بغارين امر انن مخدوان ابو جافر الرازي امام ابو جافر الرازي كان مرد وين تسيرا انا ربيع ابن عنس عن ابو الاعلية كذلك ana nkúbi ayé mẹrẹ dọlẹ ń wá bu àlíyàn àbọ ìnáwó rọọzi mẹrẹ dọlẹ ń wọrọ wa mísìláhù anọrọbí yìí ẹlẹdọm àmẹrẹ dọlẹ hún rọbí ẹwọn e ẹnọ wọrọ wa aliyu bin abu talha ani ibn abbas kama kọlahu sawa'an àmẹrẹ dọlẹ ka hún aliyu bin abu talha kọdọ ibn abdullahi ibn abbas ana nkú mẹrẹ kàkà ẹnọ ní ọmọ àná yìí. رواهما ابن أبي حاتم ربنا إلا حديث ابن أبي حاتم عليه رحمة الله أنا ما ندعو قال أبو إيسى الترمذي أبو إيسى الترمذي وقعك وروى عن سفيان الثوري حدث من سفيان الثوري حدثني أنا ولا كأنها ابن الإيجان يصحى بنت مجنون ليس يدعو ومهن ndani wao maahewa alikumuku radiyallahu anhu majmain gabiye kila nata ka iri business ina kame ẹgbẹ́ máa ná kọmọrí ti jẹ́ àná àná ẹ̀ka ọ̀rẹ́ mi one thousand years á máa bá mi ní èsì kàmọ́ ni ọ̀rẹ́ mi one thousand years one thousand years ní tó mọ̀rí ti ọ̀tí á máa dá mi dáwọ́ èsì kà kò àná àwọn máa. bọ́ọ̀lù ọkọ̀ ayé abin kan rita abin yankan da mai arnata ta naruka ana naruka bin nan nan lanatu la alai ka وغير واحد قتلنا ما كان ولكن نفسه به بكامل العلم لا ما كان فيها ايوه قال لك صلاة الرب اين صلاة الله مرينة صلاة الله مرينة الرحمة انا القمان بعين فصلات الملائكة صلات ثم قال ابن ابي حاتم ابن ابي حاتم رحمه الله دور ما كان حدثنا امر الاودي حدثنا وقلي عن الامش عن امر بن مرة قال الامش عن عطاء بن ابي الرباح ka abin man hana man fahon yan wudan a zai kore wallahi ilai kaka ko kuma manta kaka ko muna manta abda da ni islam musamman dahon watan asan dahon dahon zama yin ẹ̀dùn ọ̀nà ìṣọ́ ìyáka ẹnu kan nínú ìlú ọ̀nà ẹ̀yẹ àmọ́ ọ̀nà mẹ́ àbáwọn ọ̀nà yẹn. ka ọ̀ẹ́ka ẹnu mọ̀ríkà tí ń nà láwọn ọmọ aláìkọ́ta ní ìtọ́lú náà lánàá àwọn ikọ̀ náà kàkọ̀ omori ọ̀rọ̀ nǹkan ẹ̀rọ mọ̀lẹ́kà ní ọmọ sinọ́tì àlébì ka kọ́ọ̀lá ọ̀kàkì ṣìláàtì ṣìláàtì hù ìbárọ̀kọ̀ tààlá ṣìláàtì ọ̀nà omori àmì omori náà ka ọ̀nà àbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà kúnẹ́bàm ọ̀rẹ̀ka fìdíhù kìdíhù ìṣẹ́ náà الأمين في كان غير المغرمين سبقت رحمتي غضبي أيام بانقراء بيدي أيجام آه والمقصود من هذه الحياة تجد حماية من أن الله سبحانه وتعالى قد ترى إنه ما ينبع أخبر عباده بعث فلدي ذو أرهان مقم بمنزلة عبده كعبه ودي أرهان ونبيه كمر يهدا عنده إذن في الملأ الأعلى هناك مغبا وذكره لأنني قبل الترأمي نوليتنا عليه عنده الملائكة المقربين ملائكة ما يتأذرون ايه ممكن ويجيب أن الملائكة كما لو ترى ملائكة من يصلي عليهم ẹ̀yà láti yọ bàìkì gbégbére ní tí wọ́n yìí ẹ̀yà mọ̀díyà tí wọ́n yìí aláìsọ̀lọ́tò islam tí ma a mọ̀rọ̀ bàálá nínú rẹ̀ ọ̀nà ní bàbá ana ga mutum rumuri ce kafa ne zai da sun da ne zirani kai ana kwara ne tun na fata dan kuma da yin bisalati wa taslim alai haya na salati ya ya ta mawa da Allah ta haya ya ji kan sana alaihi dukkanin alamin ai da kuwa da ai ga mana ga mutum wani ai tsare ne a fara da zamu biya na kwa da kwanan ne na al'ulun wa sijrin jami'an èyí ni mọ̀jẹ̀ bá ẹni màláìka ní èyí ni yẹ jẹ́ náà kọ́ bí dàmí. dàmí yẹn ń kó. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sallallahu alaihi wasallam. Ọ̀ kàákà, inna Allah wa malaikatahu salim alamuddin anan nan wani hadisi na ragan da a yi salatu fa kowanan ta ne a kariya salatu na kama da mai ce ne kaire ke yau da mai yantuka na salatu ta mulke ne ana salatu a yi hadisi na kawai mun tafiyar mun tafiyar mun zurwani فإن الله وملائكته يصلون على ما يلين السفوف يأمرنا الملائكة يأمرنا الملائكة يا مسلتي أمن تصلى إنها ترى جيزر أمرنا رسول يا مسلتي أمرنا الملائكة yawan ta numunan malaika ne a ya masu da fiye yi zuwa rukun kafi ila mu yi nan a naran hadis Alaihi wasallam hani family ne da yayi da family Abul Khawfa dan madan da ka Allah wa salli ala ali Abul Khawfa kamuri masalati an yi hudu Abul Khawfa yamalle yamalle ne ne tuka ita na masalati abiya ne gani idan gabare idan jerin idan a yi ka aka dala fura hama kudan bayan a hadis na rararo aka tiye ina ki imamu ibn kafir ma mbun kafir ya idan limira nan da su hamin kebi imam bin kafir kawai wani ọ̀rá ẹ̀ka ẹ̀nà ẹ̀hín nọ́ọ̀nù nígbà ọtí ọtún tóbi kàfé ní kàfé dákú àdìgbò èyí wọn àdìgbò èyí wọn àdìgbò ní làákàrà kàbá máa gbé ni àwọn àlùfóògà máa gbé ni bí bí èyí tó tó rẹ̀ àmà àbánidá ànájẹ tó rẹ̀ rọrùn fẹ́rẹ́tì láti adúntúmù nílẹ̀ anájẹ ọ̀nà ẹ̀jẹ̀ ìdílé náà náà yẹ tẹ́tọ́ ọ̀nà ìgbà àní ìlà àgáyé ìlà àgbẹ̀lẹ́nu. يتيم آه، قال البخاري عند تفسير هذه الآية إمام البخاري توقع جنب تفسير الآية من حدثنا سعيد بن يحيى ابن سعيد حدثنا أبي عن مصعب عن الهتم عن ابن أبي الليلة عن كعب بن عجرة قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أما السلام عليك فقد عرفناه كيف الصلاة قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد hadith ya mai fani sahih bukhari hadith 1119 ani lọ́wọ́ náà ti mẹ́rin sa yàrá kàkà bí ìdí sọ̀rọ̀ buhari dáná sẹ́ẹ̀kì bí ìkọ́mẹ́rì àgùnkọ̀ mẹ́rin sa àwọn àgùnkọ̀ ilé ayé sọ̀rọ̀ buhari ẹ̀ sọ̀rọ̀ di àgbàwọ̀ra sẹ́yìn bí wàá tukọ̀ ní kẹ́kẹ́ ọ̀nà sọ̀rọ̀ buhari ní ìwé bàtà wàá sọ̀rọ̀ di àgbàwọ̀ mẹ́rin àgùnkọ̀ ọ̀rọ̀ àwọn arábì kọ́lá ní lídìí buhari قيم الحديث ومصطلح الحديث ما بقول دي حديث عن يوم كا كا يوم تيموري صلى الله عليه وسلم يا هو يوم تيموري كأموري كان السلام أن لي أسلاك إلهي شنو كان المكان فما بعد المكان أما السلام أي سلام فقد عرفناه شرائع فكيف الصلاة انا صلاته انا كمان يلتم لي ما أيضا إن بسم صحيح البخاري طبعا كان أنا أوكا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي يا أنا من مصر يا kọ́lá yẹn sọ̀rọ̀ wọn lè tíì sáyẹ̀ bí ìmẹ́rọ ń ká àbí ẹ̀tẹ̀yà àbí pọ̀ ìkọwọ́ wọn yìí àtọ́làwà àbí ẹwọ́n wọn wọn yìí àtẹ̀lẹ́mù alẹ́ ẹ̀yìn òwe tẹ̀ ọ́ ẹ̀yìn nà níbí ẹ̀yà méjì gbọmọ náà tíì sọ̀rọ̀ mọ́lẹ́ ìwé bí àwọn bẹ́rẹ̀ ìwọ́de kìtẹ́ ẹ̀tẹ̀lẹ́mù alẹ́ assalamu alaikum rahmatullahi bí màá nà sọ́lá náà. أنا الكريم حديث من بيتنا أن كريم البخاري عبد الله بن مسعود رضي الله عنه هدي حديثا منه وقع فأتاني أنا الهمة نامه وقع أنا المكان والنبي بين بين ظهرانينا هو أنا اللي بيكون مع كمان ده هو اسمه كده يا مساء يا عمر فيك كفالة دي كفالة التحيات لله الصلوات والطيبات السلام عليك أيها النبي وكا جنتم إلى عشاء كفان كان يكون كعدان كفان التحيات لله والصلوات والطيبات السلام على النبي ذلك أني دجال أني دجال إني أنا كاكاي كنت مني أي كاي أنا لا أشاهد كفان أو قرم nígbà àwọn ọ̀rẹ́ kẹ́kẹ́ náà mọ̀ fẹ́ẹ́ bá abẹ́ náà rere wọ́n ní yàrá mi yèdè láàrú mi dàbá àbá wọn rere ó tún mú ẹ̀rọ àrọ́ náà bà á náà tí ó náà dé kúrò ní wọn rere àná. wọ́n tún mú lẹ́nu sí ẹ̀kẹ́ ọ̀fẹ́fẹ́ mọ̀dúnmá ẹ̀ máa kẹ̀rẹ́ wọn. ọ̀hún lọ one day pàṣẹ kan lè wéde sí yọ ọ̀rẹ́ wọn. ọ̀dà rere ana kwa kusala ina kwa ka assalamu alayka ayu witi sai ko kadan ke fare assalamu ala nabi wai na oni ta nabi akai mana ka assalamu alayka ayu wan nabi hadith ne je ti yan ko ra da ga kene ko ya yi ne ka eh tire ne yin ne dan da da wani ka da na wa wa ka da wani mu buhari ti da ku da buhari abdullahi na fi kọjá wọn ní ìsàn jẹ́nìkà salamu alayka ila nabi sínú wọn náà ló dùkú yẹ ọ̀dọ́ ìlà kanáà ni ìjọba àti ẹ̀kú tó ẹ̀dẹ́nu wá ti tẹ̀lé asalamu nabi ayíwọ̀n mi sàn méjì ẹni ọ̀gá kọ̀ yóò wé ìtúwé ra méjì àwọn kọ́ ọkọ̀ yẹn náà rẹ̀ ọ̀rọ̀ àbárí bi ọ̀rọ̀ àbá ndé wọn yìí kò ẹni ẹ̀ ṣẹ́gbẹ̀dì sallallahu alaihi wasallam ṣọ́ka kúrú ẹ̀kọ̀ mùsùlọ́pù yìí kúrú pàákà ní ìta kúrú ọ̀dá ẹ̀ sílè ọ̀nà ọmọ ọ̀dá ẹ̀sùn orí jẹ́ kìlá àkọ́dá alhamdu yẹ̀kítàdì ní ojú káàkì ara ọmọdá ilẹ̀ náà ọ̀rọ̀ bàbá wọn ṣùgbọ́n ọmọdá ilẹ̀ náà fẹ́rẹ̀ bàbá wọn tó mú ilẹ̀ ọmọdá àwọn fẹ́rẹ̀ bàbá tẹ ọdún ọ̀rọ̀ bàbá wọn náà kẹrìnà láti ojú ọmọ yìí wà ká wọ́n tó mú ilẹ̀ kúlú wà ká ní kíkẹ́ aláhùn mọ̀sálì alá muhammad wàhálà ali muhammad kàmá lẹ́tà ala ali àtàní ibi muhammad ẹni pọ̀ náà wọ́n yẹn ní ibi ibrahim ka ẹ̀wọ̀ wọn yìí ẹ̀wọ̀ sẹ́nà wà wọ̀ ẹ̀kọ́ ẹ̀wọ̀ ní àbámu ẹ̀wọ̀ àwọ̀ gánam ẹ̀wọ̀ ní àbẹ̀ ìtẹ̀tẹ̀ mu. Jẹ́rẹ́ kàkà alámọ̀ bá rí muhammad ọmọ yìí jẹ́rẹ́ fàyà màá bá rí muhammad. وعلى آل محمد أصلي بدي محمد كما باركت على آل إبراهيم كان كان مبارك يقول لي بدي إبراهيم نما تا أنا إبراهيم كجا بيجا جا را را نبي نبي أنا كهني دي مجيد ومري وهو قوان وهو قمان بكتيرون حديث عندنا إن الله يريد يريد يريد كان كان إمام أحمد دره شو وانا أقولك حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن الحكم قال سمعت ابن أبي ليلى قال لقيل كعب بن عجرة قال لا أهدي لك هدية خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله قد علمنا أو عرفنا كيف السلام عليك كيف الصلاة قال قولي اللهم صل على محمد على آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد ọkà àmọ́dọ́mọ́ ni wọ́n mú lọ lórí ìyáwó ní káàdì ní ọjọ́ rẹ̀

táwọn ẹ̀tọ́ ẹ̀ náà fàtí ìtàkọ́lá táwọn ẹ̀ nàfọ́lá pé àárẹ̀ ìwé tó mọ̀lẹ́ yìí. Fọ́kọ́ ọ̀làdé tó mọ̀lẹ́ kà ń tó mú wa kà ní à ń tó mọ̀lẹ́ kà á fún bá àwọn ẹ̀kọ́ láti lẹ́nu. Mọ́mí mi kà sí ìrọ́kọ̀ wa Hadam Hadith Hadith ọ̀nà àkọ́jọ̀hù jamaa kà bí àwọn Mùsùlùmí dọ́rọ̀ mi? yàbí dọ́ọ̀bù nìgbàlẹ́n àwọn kílìmù nìgbàlẹ́n àwọn nìsáyì nìgbàlẹ́n àwọn gbùmájà nìgbàlẹ́n àwọn dáàrí kùtù nìgbàlẹ́n àwọn ìmọ̀mù kọ̀bùrẹ́ nìgbàlẹ́n àwọn dáàrí ní nìgbàlẹ́n àwọn ahmadu bin hanbal wọn tán nìgbàlẹ́n ní àkànná ní mọ́tún àdá ahmadu bin hanbal àwọn abdulrazak nìgbàlẹ́n ní musulman abdulrazak àwọn imam ibn hibban nìgbàlẹ́n àwọn hakim nìgbàlẹ́n ní musadrakan àwọn imam jomati nìgbàlẹ́n ní sunanan àtàgbọ́n náà bí àdìsí àná nìgbàlẹ́n àmọ́ àgbẹ̀bí sẹ́yìn ti já lẹ́yìn náà máa àbí ìpínlẹ̀ lànà ti láàlẹ́ yìí ọba ànìyàn náà máa yẹ kí láti ṣàtìyìn. Ani ani rẹ nìyẹn àti ìgbà bá màdìyẹ ìlú lè mú ṣùgbọ́n lè mú sáàmù kàmẹ́ sáàmù kàmẹ́ àti ìgbà màdìyẹ ìlú lè mú àmọ́ nà fọláàtì. Ṣé ìyẹn nílò ní ilé ńlá ìdáná ní nà fọláàtì ń tó lóyún? Aláàbò sọláàtì ọ̀sẹ̀láàmù. Hadith ayẹ sọ̀hí ọ̀tún ìjọ kọ́làǹtà yàrá nà kọ́sálà. Yàrá nà wọ́n mọ̀ láti sákà dínà ní ìṣẹ́ àwọn ìwòye aláàrọ̀. Ṣùgbọ́n àkàbí sọ̀lá. Àtàlá ti wà sàlámù àlàrẹ̀ sílẹ̀ lá. Àlàmọ̀ fáàlì àbúwáàbá ẹ̀ rahmatik ọ́ lóka bísmìlá àtàlọ́tù ẹ̀sìlám àwọn ẹ̀fọ́ àtàlọ́tù náà ọ̀là rasulilá ọ̀làmà sáàlì àbúwáàbá rahmatik ọ́ jẹ́ wá sí mẹ́tẹ̀ẹ́ ní mọ̀lẹ́sìn yẹsẹ̀ àwọn àjẹ náà ìfẹ́ ìdè màlẹ́kà kà bísmìlá àtàlọ́tù ẹ̀sìlám àlà rasulilá àlàmà ẹ̀yìn àtàlùkà ní fọ́ọ̀lì ọ̀rẹ́ àwọn àwọn ẹ̀sìlám àwọn àbọ̀mọ̀ ayé nàfẹ́ láti. bí àyà tó dákàá ka muhammed rasulillah dàbà ìkísáyè sallallahu alayhi wa sallam láti kọ́ náà yìí ní lọ́nà kàkà alayhi salatu wa salam dàbà tó ní ìrọ̀sẹ̀ láti. bí ìsẹ̀láti ẹ̀ ń lè pàtàkì bẹ́ẹ̀ ni báyìí àmì máa rọrùn. àmọ́ ọdún ìjà kàdé wọn wúlò wúlò nínú kàdé ìtúkẹ́ ṣòro ọjọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ọjọ́ ọ̀gbìn lè yí ní Quran amíkọ́ntínú wọn yẹn káwé ìtọ́nká ọ̀pọ̀lọpọ̀ òmùnà ọmọlẹ́kà ẹ̀yà mọ̀pọ̀lọpọ̀ náà kẹ́ ìrírí rẹ̀ yìí sáré àwọn ní bọ́ọ̀lù ìtọ́ka ní Quran ti báyìí kí wọ́n lẹ́yìn ìtọ́lẹ̀ alẹ́ ìtàn yẹn lọ́la àríkàtì ọmọdé kan I can allow them. And Rahman Mahmoud has already. However, kílùm náà kàrẹ́ ìka ọ̀rọ̀ tó rẹ̀ kàkà ẹn kọ́tà ìtìjọ́sẹ̀ mọ̀dán lórí ìfìrì. Amẹ́ríkà ọ̀làmàdìlẹ̀ alákùn bí sẹ́ ìnà ọ̀f ọ̀láwọ̀ nínú àgbà máa ń lè ní sáyẹ̀sẹ̀ mi ni. Iná wà ní máa sábà ní ìyá máa ń lè ní. Bẹ́ẹ̀ ni wọ́n ti rí àmà. Wọ́n á bá mi kíríkù. Wọ́n ti jó ìmáa wọ̀nàkùn ní alamọ́ọ̀l ní ìjọ àwọn àdéhà abẹ́lẹ́ máa bẹ́ra ẹ̀fọ́nàwé ìjà ìrìyà ni lèlé ẹ̀kẹ́ náà ni dára ní dúrà mọ́tà ni ìjà ni dára ní jù. abẹ́lẹ́ máa bẹ́ra ẹni náà anáwó ewu ìlú tó náà lámà ìlú náà. wọ́n káàpù ọ̀hún nígbà tí ìjọba ìlú mi ọmọ máa bẹ́ra ilé tó ń lé ìjọba ìjọba rẹ̀. àkọ́lẹ́ wọ samara àti ti náà ẹ̀ ń lọ́wọ́ àzámà ilé náà. ẹsẹ̀ rẹ̀ kókó ẹ̀sẹ̀ yìí bàbá mi fẹ́ ra ẹsẹ̀ rẹ̀ kókó ìgbìmọ̀ yìí àwọn ara rẹ̀ ẹ̀wọ̀n ọ̀gbọ́n rẹ̀ kó tòótò àjẹtẹ̀ ní ìdíkà kí wàá lè dèrí yẹ kàǹtàrà ọkùnrin náà nọ̀yà. àìkúndé ọgbẹ́nu lẹ́nu ẹ̀sọ́lá wọ́n bù ọ́ dàbí dáìkẹ́ tán lóyà bí wàá bá dé ìyá nìkan rẹ̀ bá sàrọ̀ ọ̀dẹ́ tí kò lórí ìyàtọ̀ náà wọ́n bá ṣe rẹ̀ sọ ọ̀bẹ̀rẹ̀ rẹ̀. àbọ̀nù mi rẹ̀ ní ìbéyìí tó yìí amúríkà tí mo lè ra màá tí mo amúríkà yà méjì tí mo lè ra the jam ọmọ jam ọ̀rọ̀ àwọn. ọlọ́ amúríkà náà lọ ọmọ ní náà ọmọ kẹsàn-án lọ́wọ́ náà ká ìyá àkọ́bá tó lè sí ìgbà. ìjọba kásá ọ̀ká mi wà kọ́ ló ń tẹ̀lé káàkà iná lè dá ẹ̀yìn ó mórí yìí náà. adánwó náà kò rí wa náà mórí wa ẹ̀mí ti sọ́mọ́ rẹ̀ kí ló lórí yàrá náà ẹjọ́ ìlà nígbà lórí bí lòdì ní ọdún dídé òkú ọ̀rọ̀ àdúgbò lórí àná ẹ̀má ẹ̀kẹ́ wọn sàn mẹ́rà ẹ̀rọ àdúgbò lórí ìjà ìdáni ètò èrò ṣùgbọ́n lórí àjọ ìtẹ̀fọ́kà ìlà ẹ̀ka lẹ́yìn sàlàwátì ní rọ́bì ní wàràmù ẹ̀mọ́rí kẹrẹ́ ìgbọ́n ẹ̀mọ́rí yẹn náà lọ́sọ̀láàtì rẹ̀ wá ní ìjọba ẹ̀mọ́rí yìí lọ́sọ̀láàtì rẹ̀ wàràmù àkàyàndà náà ẹ̀mọ́rí yà àti láti rẹ̀ yìí àwọn fún àwọn oníkà yìí èyí tó mú ní ìlà rẹ̀ tẹ́lẹ̀ èyí tó mú nàlẹ́ ojú ẹlẹ́ni ọ̀gbìn amúhàlì ní sọ́dà kọ́tàn tẹ̀sẹ̀gbọ́n wọn òkèèrè tí ìgbìmọ̀ wọ̀sọ̀lẹ̀ àlẹ́yìn ọ̀nà tọ́látẹ́ká sàkànnìlànà. Mọ̀ríkà tí ìrẹ́gbẹ́ kò mú nàlẹ́ jọ́ à bẹ́ẹ̀ ló jẹ́ ní káwé ẹ̀dáka dáàtí ìrẹ́lẹ́ náà ìkẹ́sà ìpè ìlú ètò àdánù àdánwà ipa inú díẹ̀ ní láti owó díẹ̀ ní díẹ̀ mẹ́rin anáwìlàká anákẹ̀yìn. Kùtà ìgbèrè mú ẹgbẹ́ àfihàn wa ọ̀sẹ̀ ìgbàtírí ìlú nígbà dáàrẹ́ pè náà àwọn ọ̀nà lọ́lẹ̀. Àfihàn ní wọ́ta hàn lére. Àfihàn ní wọ́ta hàn àkọwé. Ọ̀sẹ̀ ìgbàtírí ìlú náà dáàrẹ́ mọ́ wa náà ni àwọn olóyè mọ́ ìyàwó rẹ̀. Ẹlẹ́sìn mọ́ ìyàwó ẹ̀rọ tó ń rí àwọn àkàkà hmm, ẹ̀rọ tó ìyá àwọn ọba àmì sọ́kẹ́ ẹ̀ sọ́kẹ́ ìdálẹ́ ìgbà náà yóò mọ̀bíyà ẹ̀yà yóò kọ̀ ẹ̀ hàn yà yóò tó ìdè ìwé yà ṣùgbọ́n ìrìnà tọ́lá saka saka nìláhùn nínú àwọn ibi ìmọ̀síláàtì rẹ̀ àbẹ̀wọ̀n tó lónìí saka nìláhùn ọmọ nípa àwọn ọ̀tá rẹ̀ rán òun nìyí ṣé àwọn tó mẹ́tì lórí lóba ìrẹ́ nìyí lóba ìrọ́ àti lọ́sọ̀ ní ìgbà náà sọ́yì lóbátán mọ́síláàmù ìmọ̀kùnrin àti náà ti kọ́ náà ìmọ̀kùnrin náà rẹ̀ yẹ jẹun wọn ni ṣé ìyá àkàtà láàbù haka salatu sani an ya kai yin nan ah, ana bude kuntun yau ka tsare Allahumma salli ala ali abul awfa ina bi zanan ka imamu muslim or imam buhari da rai kuntun yau malaka ta ani jadi jadi da bi zanan ka ibi jadi ka ka ya rasulullah wa antum sallu alayya wa ala zauti wannan da bana wata bai jin ba ran ko muri ne ko na salatu haka ne ka kuma salawa ba ne ko na salatu atanai ataram wannan ne ko kun da kala don haka sallallahu alayhi wa ala zaujik amuriyam ya kula amuriyam ban wara ba ana kula kun ya idan da ni idan da ni ana ila mai yin ko amma ya kun kan na kan sai da ba a ci dauka ka to in na ba karawa mu zafi yara sai na yi ka ayi Allah wa lana ne dan ko mun khususiyan au mun ya ja kin kana wa kan ga idan mun wata kuma dan ka sai خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وتصلي عليهم لا يا أما هي فلا تنقى ما لها كفاية صلوا عليه سنوي يا نبي زكاة ذات المؤمن إلى إلى نبي آه ani sẹmẹ ọkà ẹgbọrọ ka àkọmọdù láti rìn ní ọ̀rọ̀ máa níbi. ẹnu ànágbègbè nìkàfíìrì ìdílé nìkàfíìrì àlọ́ ọ̀rẹ́ àná ẹ̀kọ́ ọkà lóṣù ẹ̀dí ìfẹ́ rẹ̀ láti ní eré àníbò láti láti ní ìgbà fún ìrọ̀lẹ́ àwọn so ìgbà tó lè mẹ́rin ara fún ìrọ̀ àná náà wọ́n rẹ̀ dàbí èrè kúrò láti akọ akọ ní bọ́ọ̀lù kàfé amábàmádé mi kakó mu yàrá mọ́là kí ni ọ̀nà kúròkù bẹ́ẹ̀ ti tún ká ẹni ní bọ́ọ̀lù kàfé mọ́là òtún ká ṣọ́ọ́rọ́ níbi àṣọ àwọn ọmọ mi ṣé ìṣègùn rẹ̀ ọ̀rùn bí nǹkan sí ìrùmọ́

إلى صراطك المستقيم وعلى آله حق قدره وانقداره العظيم Àná ni ẹni máa kẹ́ náà dọ́rọ̀ lákọ̀ọ́ níbi ìgbàfẹ́ o. Ìdílé rẹ̀ lùdá náà jẹ́ bí èrè bèrè ọ̀nà ẹ̀ àmà mi. Ìmọ̀ ẹ̀nà ọ̀nà ìlú nìkan sí nìkan sí ìlànà dọ́rọ̀ dọ́kọ̀ yẹn ní ẹ̀wọ̀n tẹ̀rẹ̀. Ṣé ẹni dáa yà wọ̀? Ìjọ́ sáàtìlá ha iná ọ̀rọ̀ ilé tí lára ilé bí kàfé ní kàfé lábì ìfìdá bìbádà ọ̀sákẹ́rẹ́bà ọ̀làhùn ọ̀hánù ọ̀lẹ́kúnlẹ́kún wáyé. ilé bí kàfé ìka ọmọ ayé ká lóore rí àdìsí ọ̀nà rẹ̀ fìyẹ náà wáyà àdìsí àfọ́nà wáyà wà wù yàn. wọ́n ka àgbà rẹ̀ ka. قال الإمام أحمد الإمام أحمد قال حدثنا يزيد بن هارون أخبرنا إسماعيل عن أبي داود الأعمى عن بريدة قال قلنا يا رسول الله أعمل جديد في بريدة دورك كاك عين صلى الله عليه وسلم كاك علمنا كيف نسلم عليك يا رأينا يا سلام كيف نصلي عليه إيه عم نصلاتي قال أدن تمرك قولوا كان نكا اللهم جل صلواتك ورحمتك وبركاتك على محمد وعلى آل محمد كما جعلتها على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد ọkà ṣùgbọ́n bò ń ṣàfihàn kó rẹ̀ máa kàn kó kọ́ ìdí ìtọ́ nìyí ṣùgbọ́n bò ń ṣàfihàn ọkà àbí dàrúdò kàmà anákọ̀ọ́dé ẹ̀rọ náà nàbí ẹ̀bí ìtọ́nù láàmù fífi mú nàfi ìbùnú hárì ìlànà ìbúra rí nàfi ìbùnú hárì fún màtòlókùn ọkọ̀ ẹ̀rọ náà ìkéyìn nàbí ìtọ́nù hárì ọ̀lẹ́ ìpèsè reject ní rẹ̀ wà ìlànà ìbùdó tàbí ìsàkàrẹ̀ àmì ọkọ̀ náà dọ́kọ̀rọ̀ tó reject ara wọn ẹ̀ azẹ́rẹ̀ dá azẹ́dá àwọn ní àmà bà ní àmà ọ̀tà mọ̀ nìyẹn òwò tó náà bí náà ẹnu ìyẹn náà finan náà kiri náà ìrẹ̀wé náà kàrẹ́ ọ̀rọ̀ àkọ́nà tó fẹ́ jẹ́ bí tọ́lẹ̀ tó fà rẹ̀ nù.